gbà wáyé wọn náà wá nínú àkọlé ọ̀rọ̀ nípa kíkọ̀ obìnrin sílẹ̀ àti ntòjọ náà ìgbà alákọ̀ọ́kọ́ lónìí wọn látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní ìránṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. أني salasan jidduhunna jidd wa hazluhunna jidd àwọn nǹkan mẹ́ta wà ó sọ pé òótọ́ náà ni òótọ́ rẹ̀ wa hazluhunna jidd àwọn adá rẹ̀ òótọ́ sì ni máa dá mọ́yà lọ́wọ́ òótọ́ lóòótọ́ rẹ̀ òótọ́ sí làwàdà rẹ̀ èyí túmọ̀ sí pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn kì í fi sáwàrà wọn kì í fi dọ̀wọ̀ ẹ̀kẹ́ tó ọba ti wé síbúlẹ̀ sí wọn kà ń ṣeré yìí àwàdà lásán ni mò ń ṣe papọ̀ mọ́ kí àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta náà káwọn bá sọ́ra fún wọn sáwàdà. إنما النكاح والطلاق والرجعة في ثوبين ẹlẹ́kẹ̀jì kíkọ̀ obìnrin ẹlẹ́kẹ̀ta dídá obìnrin padà. Abu Dawud at-Tirmidhi àti Ibn Majah àwọn ni wọ́n gbé ọgbà wá ìjáde al-Hakim an-Naysaburi ó sì sọ pé gbórígé àdéhùn yìí ó fi hàn wá pé àwọn nǹkan ọjà dídá obìnrin padà tó wá nínú ẹgbà wáyé alàrítáàwò ọlọ́wà mẹ́ǹtẹ̀ èdè túmọ̀ sí bọ́ okùn lọ́rùn ẹrú ìyẹn ni pé wọ́n fún náà ṣàwàdà bí èèyàn bá fi ṣàwàdà yóò dò tọ́mọ lọ́wọ́ ṣùgbọ́n ìgbà èyí tí wọ́n ti fi bí bókun ẹrú. kúrò lọ́rùn rẹ̀ dípò dídá obìnrin padà wọ́n ní ìgbà wá yẹn kò fẹsẹ̀ ń lẹ́ńtẹ̀. àwọn ìtàn àkọ́kọ́ yẹn wọ́n ní alhakimu nisaburi òun sọ wípé ó fẹsẹ̀ rinlẹ̀. wọ́n ní nǹkan mẹ́ta àìfi sàwàdà tá a bá fi sàwàdà yóò dòótọ́ mọ́ wa àkọ́kọ́ rẹ̀ ní fífẹ́ ìyàwó fífẹ́ obìnrin níyàwó òótọ́ ni òótọ́ rẹ̀ òótọ́ sì ni àwàdà rẹ̀ ètò túmọ̀ sí pé obìnrin tó ọba ní fẹ́ tó wọ̀ fẹ́ wọ́n ti ṣàwàdà pé. ọ̀fẹ́ o wọ́n fi ṣàwádà gẹ́gẹ́ bí àwọn ti máa ní yorùbá lẹ́vù sọ́yìn pé lè lọ bàbá ọmọ wọ́n sọ pé àwọn là ń fi ọmọ yín o àwọn bá náà ti sọgbà ah, gbàgbára yín bá ti ká. agbára àwọn ká ó dìbò ẹ̀ lọ àwọn ti fún yín ó ti dìyàwó yín ẹnikẹ́ni náà sọ pé a gbà á níyàwó ṣùgbọ́n èmi ló lẹ gbà á fi fún yín ẹ̀yin mélòó wọn fún. so ó sọ pé òun fẹ́ ọmọ wọn ó sì sọ pé òun fi fún ọ wọn náà sọ pé ọgbà á fọwọ́dà. ẹnu wọn bí ọkọ gba ọlọmọba wa rẹ ni. àmọ́ mi mìíràn mọ̀ ń kàn ń sáwàdà lásán ni àá ó ti parí. ọlọ́run ti ẹsẹ ọmọ tètè rọ́kọ. kò síbi tó lè yẹ̀ sí ó ti dìyàwó rẹ ó ti dìyàwó rẹ náà. bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn yorùbá náà àwọn òbí mi nìkan máa tí wọ́n jọkùnrin wọ́n lè máa fi bá àwọn bàbá ọmọbìnrin ṣàwàdà pé à ìyàwó ọmọ mi nù àwọn ẹ̀rọ nìtọ̀ a fi ìyàwó ọmọ yín fún ọmọ yín àwọn ẹ̀rọ sì ni a gbà á níyàwó fún ọmọ wa. ìgbà wọn náà àgbà ọmọ polówó lọ ilé ọkọ ẹ ọmọ tó ń gbé etí ìkádùn ó ti di ìyàwó rẹ̀ láti rondo òun náà wà ní bọ̀m̀bọ̀ì ìyàwó arondo wọ́n ti àtìyàwó ara wọn àmọ́ wọn wọn títí tí dàgbà tí ọkùnrin tí ó fi lè máa lọ lọ́dọ̀ ọkọ rẹ̀ kò á gbọdọ̀ sínú pé ẹ o ti wá rẹ nìkan tó fi fẹ́ ẹ ìwọ wa ọkọ wọn mú wa ẹni tí a ti fi fún látàárọ̀ ọdún kọ́ wọn fi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fẹ́yàwó fẹ́yàwó ìyàwó ìyàwó ọkọ àkọ́kọ́ tí wọ́n fi ń fẹ́ àwọn àwàdà àdánù tọ̀pọ̀lọpọ̀ ti ṣe lórí ọmọ rẹ̀ ó ti kọ́ ọmọ sí gáò. ó lè jẹ́ pọ́kọ ẹlẹ́ẹ̀kẹrin lẹ́ ń fẹ́ mọ́ fún tẹ̀rù wípé ọkọ tuntun ní sẹ́ńdẹ́ tó ń gbé lọ́lé ọkọ. lọ́wọ́ ti fi báwọn èèyàn bíi mẹ́ta mẹ́rin ṣàwàdà báwọn. torí ẹ̀yàwó wa ìyàtọ̀ ni àwọn yìí ẹsẹ akọwé pé ṣé o bá lẹbi lẹmọ bàkàtà ni àwọn ẹmí bí tán ẹjẹ sọ ẹnu yín kẹmẹsàn ní wàá rọfù ara wọn balẹ̀ ni kí ló dé ọ̀rọ̀ alẹ́bí ni wọn láì fi ṣe láì fi ṣe àwàdà èmi ò sọ pé wọn sọmọ sọmọ yín ó sì á lè wá ọ olùdí bẹ́ẹ̀ lọ mo rò pé tòtòrí di eléyìí wọn fi ṣe wọ́n èké sáwádà ó túmọ̀ sí pé ẹ jẹ́ kí ọmọ ẹyìnbìnrin kó jẹ́ ẹni tó dàgbà tó tójú bọ́ kọ́ lẹ́ni tó wù láti fẹ́ kọ́ ẹ pé onífẹ́ wọn tọrọ rẹ̀ ẹ fi fún tó ẹni tó àmọ́ bí àwọn àwàdà káwùdà àwọn àwàdà aráàlú ìgbà míì yẹn ṣe kéṣe kí wọ́n ń tẹ̀ra wọn jẹ náà owó rárá. ìgbẹ́ níbi ọmọ ẹ̀ńbìnrin wọn náà ti bẹ̀rẹ̀ sí ní yọrùn ẹnìkan sì lówó máa sì máa ń sọ pé èmi ní ìfẹ́ ọmọ yìí o bàbá ni pọ́ùlẹ̀ dàgbà sí mo fífọ́ torí o tó fẹ́ gbà lọ́dọ̀ pọ́ùlẹ̀ dàgbà sí mo fífọ́ lẹ́sìn sọ́mà àwọn kò tí ń fọ́ ni. ìwọ náà má jà pàrọ̀ ọkọ̀ sọ pé mo ti gbà á. sọ nǹkan méjì tá à ń fẹ́ náà nù. sọ yóò sì sojú àwọn tí ó jẹ́rìí. àwọn tí ìlú jẹ́rìí kì í tó àdìjọ́ tó o fẹ́ délẹ̀ fún mi. a lè pa gbọ́ àti lè pa àgbọ̀ yóò wá fún. ẹ̀gbọ́n o lè pọ̀ ọgbọ́n o tí ẹ bó o lọ ṣiṣẹ́. tó fi jẹ́ pé ọgbọ́n o sì gbọ́ mọ̀nàfìkì ni àwọn èèyàn tí wọ́n jẹ́rìí lódodo wọ́n ti fi fún un òun náà sì ti gbà. ẹni tí ìwọ ti wá sọ pé ọ̀fọ́ mọ́ fún àárín ilé dàrú kí wọ́n máa wọ pé àpáàdà ṣe tó ti náà fẹ́ fẹ́ ọmọ olúwa rẹ̀ náà ní ṣé láti ìgbà tí wọ́n sọ pé àfi fún kò yẹ kó kó nǹkan rẹ́sẹ̀ torí òun fẹ́ fọmọ gba bíi tírébù àìbàtà. ọfẹ́ fi gba nǹkan ni ẹ̀yin ọ̀hún á nǹkan ká ọdún fi wá lọ pé èmi ò káwọn àmọ́ ń náà mo rò pé wọ́n máa yí ọ̀rọ̀ wọ́n á sọ pé yẹ ẹ ti fi fún ẹ ti fi fún kò sí ń ṣùgbọ́n ó padà wá wò pé kìí sẹni tó yẹ káwọn fọmọ fún ni ọmọ lè ti kó lọ́dọ̀ rẹ̀ ó lè má ti kó lọ́dọ̀ rẹ̀ bàbá yẹn wọ́n ara ti pọkùnrin pé ọmọ tá a láàfin fún níyàwó àfin fún ọmọ ẹ lè fi fún ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ tó yẹ kó ẹ kó jẹ kí ni ń kó jẹ ó ti sẹ́ ó ti sẹ́ náà ẹ̀hẹ́n ó di ẹ̀bẹ̀ lábòsì kàlókù dákun torí tọ́lọ̀ <laughs> ọba kọ ọmọ pẹ̀lú ẹnìkan ò lè sọ pé kò wọ́n kọ ìyàwó ṣé ẹ̀yin lè kọ obìnrin láyìn yà àbúrò ajọ́ pé kí ni lè kọ́ pé ẹjọ́ mọ̀ ń tiyín o ò lè kọ obìnrin báyìí tó ẹ rò pé ẹ̀yin ti kó sí gàù tó ń yíwò jọ. abadan sọ̀rọ̀ onye fi ṣàwàdà torí ẹ máa ronú dáadáa kẹ́tọ́ fọmọ fún yẹn ẹ sọ ẹnu yín wí jáde nítorí tó dá lọ wí jáde sẹ́ni tí ọ̀tọ̀ sí ọtọ́ lọ ẹ̀hẹ́n ìbí mọ̀ọ́lùm dání ń kọ́ àwọn ọmọ ń kéwù nílẹ̀ ọlọ́gbọ́n kan lójú ẹ̀jẹ̀ pé àwọn àdáná làwọn fi ń ṣe o. wọn ò gbádùn bẹ̀ so wọn á ní wọn kọ́ àwọn ọmọ pé wọ́n gbé sórí social media ìṣe ẹ̀ máa bí èyí ṣe máa so wọn là mọ̀ ibi náà láti wá lè kí wọn á ní òun sọ kó n fọmọ òun òun fi fún yàn so èèyàn yẹn òun náà á sọ pé òun gbà tí wọ́n á ti sọ pé òun gbà tí èèyàn méjì bá ti jẹ́ lọ́la tán lọ́kàn náà akẹ́kọ̀ọ́ ni ṣé ẹ lè demonstrate ẹ̀ fún wa <laughs> ẹni tó mú yẹ kí ẹ máa gbọ́njọ ẹni tó fẹ́ mú ọ ẹ olùkọ́ bá ní tóyìn ọsọ pé òun fọmọ òun lágbájá fún wa yìí wọ́n á ní jẹ̀fọ́kùnrin ọ̀fẹ́ràn kí òun wì ẹ̀rọ jẹ̀fọ́kùnrin ọ̀fẹ́ràn ẹ̀rọ ìjẹ́ ti ọ̀rọ̀ kan ti gbọ́ ó ti gbọ́ kòtò pé jazakumullahu khairan kí wọ́n á lò wọ́n yìí ó ní ìwọ́n wá sọ pé mo gbà á nì lọ́wọ́ ni à mo gbà á. so ẹ lákùnrin tẹ wá kíláàsì ẹjẹ rì sí. <laughs> àbẹ̀rù pé ọmọ lórí truck and board káàkiri ọmọ lọlé lálàáfíà lọ́wọ́ ni jazakumullahu khairan ìgbà wo lọ́wọ́ àmúyàwó. àbúrò ọmọ ẹ̀yọ mú kókó ni ọjà kókó náà ni èyí náà lọ sọ pé wọn fi sáwàdà la ilaha illallah. ìgbà wo lọ wà á mú ìyàwó òun. olùkọ́ wa bẹ̀rẹ̀ sí làágùn pé ọlọ́mọ mọ̀já sì sọ. olú ẹ̀ náà lọ kọ́ wa fún ẹbí sáwàdà. òun sì ti tọmọ fún ní àtọ́wá ẹni ó kù bí tó wọ́n gbé gbà wọn wá di pé olùkọ́ ń bẹ̀ bí akùntì wọn lọ sọ pé ọkọ ọkọ obìnrin wa <laughs> so eléyìí túmọ̀ sí wọn èyí ti sàwàdà torí ẹ̀ ló ti jẹ́ pé níbi tí à ń ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ọ máa ma bó ṣe máa kọ́ àwọn ọmọ òní jẹ́ pé tí mo bá fi ọmọ mi rìn tẹ́nìkan bá sọ pé nǹkan ọmọ òun bọ̀rọ̀ pé yé <laughs> tó bá pé fọmọ òun fún ọ kí wọ́n sọ. òye wá ní gbọgbọ máa yí àníkẹ́yìn kan. torí bí ebi sáwàdà kò sínú pé ẹ ń gbà lọ pé kí ilé kí la wà níbi wa ò wá fọmọ fún yàn lẹ́kọ́. eléyìí túmọ̀ sí pé wọ́n yẹn fi sáwàdà tó fi sáwàdà yóò dé mọ́ yàn lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì. kíkọ obìnrin sílẹ̀ wọ́n fi sáwàdà ó wọ́n fi sáwàdà ó fẹ́ káwọn èèyàn gbá ara yé dáadáa nítorí fà tó ní tìrà fi mú àdìsí wá ń bì nù. because ọ̀rọ̀ à ń kọ obìnrin sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn òun lè máa wí wí pé òun fi ń halẹ̀ mọ́bìnrin òun kó lè bá a gbọ́ràn so wọn lè sọ fóbìnrin pé nǹkan tó ṣe òun kọ̀ lẹ̀. ìyàwó bá ti bú ságun gbà sọ́wọ́ ọ̀rọ̀ tí mo kàn sọ èmi máa ń sáwàdà ni kò sáwàdà nù ẹ̀ ó ti sẹ́yìn ó ti sẹ́yìn àná tó ti parí ó ti parí torí rẹ̀ kọ́ obìnrin sílẹ̀ wọ́n fi ṣeré wọ́n fi ṣeré. tí mo bá ti kíláàsì dé tóun bá bọ́ ọ lórí àga yẹn tí wọn lóò ti dìde kọ́ ọ lọ sàlùwàlá àdékù ń kọ́ ọ̀lẹ̀ ẹ má ṣe tán bàánà ni ó sọ fóbìnrin pé jókòó kọ́ kẹtẹ́fẹ̀ fẹ́ǹsì tí ẹ̀ múlẹ̀ lọ kọ́ wa bọ̀ kó sùn káwọn tó rìn rìn lè sùn. sọ o ti sọ pé tóun bá bọ̀ lórí àga wọn tó ti lọ sàlù alákòóso sọ̀rọ̀ òun pọ̀ ọ̀lẹ̀ ṣètọ́nù wa mú lọ sí jìnnàjìnnà yìí sì kó jókòó lásán tó náà ní tó bá ní kí náà ṣe láàṣẹ hàn tó kọ́ kẹtẹ̀ǹfẹ̀ lórí àga kó tún wa mú náà lọ káwọn tí wèrè rẹ lè ṣe. ìwọ náà bá wọlé bígbà tí òun lè gba ìwé ìbá ó ti ṣe sọ láti parí wọ́n ní á ah, dágbájá ṣé o ti ṣe sọ láti ti owó ní àbó ò ti ṣe ẹ̀mí múnira ń tèmi ni o tó o gbọ́n tó ń sọ pé kí náà wàhálà kí ni ń bẹ́ ń bẹ́ kí ni ń bẹ̀ lókè tí lọ́ọ́ gbà ok mẹ́tì ẹ̀yọ́ mọ̀ ń ṣàwàdà rí ẹ́ àwàdà báwo ó ti ṣe ó ti ṣe ọ̀wọ́n kókò dìde ń ó ti kọ́ lẹ̀ bẹ́ẹ̀ lòfin ọlọ́run òfin ọlọ́run ọgbà wẹ̀dẹ́wẹ̀dẹ́ torí de eléyìí kẹ wọ́pọ̀ tí wọ́n akẹ́rù rẹ̀ ìwọ náà lọ rọra lé jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ hẹ́n torí de eléyìí wọ́n yẹn fi ṣe àwàdà rárá tó bá jẹ́ pé àwọn èèyàn bá gbẹ́sẹ̀ ọlọ́wọ́n bá yí ẹ rí i pé púpọ̀ bíi dá àádọ́rùn nínú àwọn obìnrin tí sì ń bẹ lọ́dọ̀ ọkọ títí dòní láwùjọ wa. tí wọ́n ń bẹ ló ọkọ pé ọ̀dọ́ ọkọ làwọn sì wà kò sí nǹkan kan tó abẹ́ pé ọkọ ti kọ̀ wọ́n wọ́n wà ó lè lóyún wọn ti ó ti pé mẹta gẹ́gẹ́. ṣùgbọ́n sáńjọ́ ń gbé yẹn ni pé more than seventy percent tẹ bá tẹ dáadáa rí nítorí oye máa wí gbọ́dọ̀ yorùbá ni bọ́lá wa yorùbá pé <laughs> tó o bá ti sọ ti parí tó rẹ pọ̀ kọ́dà ẹlòmíràn ọmọ sọ fún yín pé kíkọ́ mi ò lọ pé ó sọ pátápátá mẹ́ta ni kí a tí n bá ó ti tó márùn tọkọ ti wí pè fi ṣàwàdà ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń bẹ lọ́dẹ ọkọ ń bẹ ń bẹ ní bíbẹ haram wọ zina bẹ́ẹ̀ sì náà nì torí ẹ̀ tí wọ́n tí obìnrin tó bá gbọ́ ọlọ́kàn jẹ débi pé ọ̀sọ̀pọ̀ ọkọ̀ rẹ̀ máa kọ́ ọ tó bá dá padà lẹ́yìn tó alákọ̀ọ́kọ́ tó sì dá padà lẹ́yìn tó lẹ́ẹ̀kejì ọ lágbára láti dá padà lẹ́yìn tẹ́lẹ̀ kẹta ó ti dè wọ̀ pátápátá korongodo. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره tọ́ba fìlíwá kan kíkọ́ ẹlẹ́kẹta ọlọ́run lóbìnrin ọ̀tọ́ sí ọmọ o títí tí ó fi ọkọ mi ìtọ́ sí ọ. kò tí ń tọ́ sí ọ àyàfi tí ọkùnrin míì yẹn tóun náà bá ti ní sọ́jọ́ kan lẹ́yìn tí wọ́n ti jọ gbégbégbégbégbé. òun náà wá kọ́ tégbétilégbétégbèrègbè ni wọ́n rí ká obìnrin àtijọ́ yìí nì tí ó tún fẹ́ mi ọba lọ fẹ wọn padà sẹsẹ àárọ̀ sọkò burú bàbá ẹ sọ̀rọ̀ ó lè tuntun fẹ́ wọn àti wọn pé ó tún láǹfààní kíkọlẹ mẹ́ta tuntun lórí ẹ̀ àmọ́ tá a lè rí náà. tí ó dùn mọ́ yálà ìjà ti gbéyàwó rẹ lọ sí láàbù tẹlifíní tó ti kọjá lára rẹ títítítítítí yóò tún padà wá sọ́dọ̀ rẹ ó tún máa sọ̀tì ká wọn máa gbé sákù náwó àlà ìnáwó títà ní. mo rò pé <laughs> ara tó fi ọlọ́wọ́ bá tí ó pé tí tó bá ti bá dé mẹ́ta gbàgbé lẹ́yìn tí wọn ti fẹ́ lóṣẹ̀ mọ́ bá dé mẹ́ta. gbogbo gbogbo wa ti lè kọ́ máa ṣe wèrè tó wọ́n kó obìnrin mi náà wèrè pọ̀ lọ́wọ́. mímà gbogbo wọn lẹ́sẹ̀ ńlẹ̀ lásìkò tí máa ń fa gbogbo wèrè ń. sọ́mọ ṣẹṣẹ kékeré gbọ́ lókè tí ló gbà. àfà ẹ sì máa ń pé wọ́n ní tí ọkùnrin tó bá dìde tọ̀ tóbìnrin náà dìde tọ̀ ẹnìkan lẹ́yìn jura wọn lọ tí kíkọ́ bá yóò dùn ẹnìkan ju ẹnìkan lọ. so hakikatan tí ẹ bá wo wèrè táwọn obìnrin míì máa ṣe obìnrin ò ní tó sùn kárí ẹ tí ìkọ́ kíkọ́ tó bá pé mẹ́wàá gan wá fún mẹ́ta hàn ó rí i pé òní gbé nata lórí ẹ̀ torí ńgbà bá yẹ pé fìtínà yìí ti pọ̀ jù. àwọn ìtàn obìnrin wọn àdírẹ́sì pọ́blẹ́mù ara wọn o àwọn kẹjẹkẹjẹ lọkùnrin náà wà tó fi kọnu sí ọpọ́n wọn ìwọ sì nílé ọkọ gbé kí lọ dáǹsì kí lọ dáǹsì tó fi wá jẹ́ kí ńgbà tó ti délé rẹ̀ àti gbẹ̀mí rẹ̀ lọ wá. fìtínà yìí àti ẹ̀yin fẹ́yàwó kí wàá lò lè bá a kún fìtínà yìí ni àbẹ́yìn fẹ́yàwó kí sinmi lè bá a bá yín nù gbèsè ayé. tó fi wá jẹ́ pé pami kú sórí bẹ́ẹ̀bẹ́ẹ́ sọ́kọ́ lọ gbé. ẹ̀rọ gbọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ẹlẹ́ni sì ní wákàtí pé wọn náà ń rí i fọ̀. lọ́wọ́ máa sọ káàtì wọn sí òsì sí òsì bàbá alágbára bàbá alágbára dọ́kun láì ṣe màálù. <laughs> mo bá flat o lè kọ̀ǹtú ẹnu mọ́ wọ́n máa sọ lọ́rùn pé olórí ibú rẹ̀ ọlọ́run lé ní ìsinyìí ọlọ́run so nígbà tó bá ti sọ máa ń pẹ́ ẹ̀ tètè gbé láàrò. tó bá sì jáde àfa tó gbé sẹ́kún wọ́n rò pé ọkọ̀ yẹn iná ní fi ń tòun torí di eléyìí ẹnu ẹ tó o bá ti fẹ́ kóbìnrin ọ lọ báyìí wá kó ẹnu wá ń jáde títí ọkọ̀ lẹ́nu mẹ́jọ ọmọ jáde lẹ́yìn torí ẹ̀ tó máa tún kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ní sọ pé mo mo rí wa ọkọ̀ lẹ́nu torí kọ́ mẹ́lẹ̀ pàwọn ìyàwó rẹ̀ lè kó tó délé wọn ti sọ fún wa ètò tó àlọ́ ọ̀pọ̀ ọlọ́bìnú bàbá alágbádá ti fún lónìí ní ibi ìdánilẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ nǹkan náà. ìyá gbọ́dọ̀ sọ̀ra torí ìyàwó olùgbẹ́ sí àwọn sọ pé wò ó tó bá níbi ìkàbí àmọ́ má fi rìn pàtó kò bèrè rẹ̀ wọ́n kò bá mi. tò ń torí pé ibi à ń dáhùn à ń dáhùn tí wọn bá fura wọn kàn lọ já tíkẹ́ẹ̀tì fún àwọn ọlọ́pẹ́ bàbá ti kọ̀ yín. torí di eléyìí èèyàn gbọ́dọ̀ kó ẹnu rẹ̀ ń jànù. àmọ́ wọn ní atẹnusùúrù ọlọ́mọdé bá wa ẹ̀hìn tóbìnrin bá jẹ́ síta bí gbọ́n. ah tó kù. àbí kọ́ máa lọ mú kàn. sọ pé èèyàn ní fẹ́ para rẹ̀ sá wọn yóò sì ní fẹ́ pààyàn sá tó ń torí ẹ̀ ẹ sílẹ̀kùn kọ́ máa lọ kí kálukú sinmi wọ́n yìí fi ṣàwàdà wọ́n yìí fi ṣàwàdà. ìṣe ìbáfọ̀ tó ń bá báyìí ìṣe ìbáfọ̀ yìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó jáde lẹ́yìn rẹ̀ yóò dé ń jà. àwọn obìnrin burú bàjẹ́ wà láì. bí wọ́n sẹ́yìn alẹ́ o kí òun sì wá wọ́n pé èmi gẹ́gẹ́ bí ọkùn tí ń bọ̀ lókè sílẹ̀ ọgbà pẹ̀kìn. kò sí tá a gbọ́ rí járe wọ́n á fẹ́ púrúfù pé ó dáa kó sí wàhálà bí tọrọ ti yọ tó ìfẹ́gbẹ́ kọ́bọ̀ lọ́kàn fún lébẹ́ẹ̀lì ni. so ara rẹ̀ padà wọ́n àmọ́ ńgbà tí kankankankankan ti ṣe tó yóò máa ṣètò pé kí ẹni tó nílé bàbá tó padà sí ló lè máa dẹ́rù bá. ókè bàbá rẹ ti fọn tíkẹ́ẹ̀tì wípé gba bẹ̀jẹ̀ máa bọ̀ àlọ́ ẹ̀kọ́. tó lé pé wọn ọ̀jọ́ wọn ọ̀jọ́ ní àtọ̀yípọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bàbá rẹ àbí bàbá olórí rẹ dàrú tó lè bá yẹ ọkọ̀ jẹ́ kọ́ máa bọ̀. yóò máa sọ ti àwọn òbí rẹ̀ ọ̀sọ́ fún torí pé sọkùnrin ni ó ní òsì sùúrù yóò fọ ọwọ́ nu lọ́sọ̀ pé sípé yóò máa sáko lé kọsọ̀rọ̀ dọ́lẹ́ o bẹ́ẹ̀ lọ àyè kọsọ̀rọ̀ dọ́lẹ́ ní sẹ́tífìtì náà òfin bá pọ̀ kò sí náà ni wàá padà kọ́ ọ̀lẹ̀ náà ok ó ti bẹ̀rẹ̀ wèrè ó bẹ̀rẹ̀ kínní ó sáko lé kọ́dù ìsọ̀sẹ̀ kan tó ní padà wá torí tó bá tún padà wá lálẹ́ ẹjọ́ nǹkan tún lè kọ̀ntínù. obìnrin sọ pé ń tọ́lá bí ọdọ akọ pẹ́pẹ́ tó padà dé á kọ̀ǹtínú ẹ sì ní darí sí ni. ọ̀dà tó wọ̀n wá bí ọ̀dà tó bèbè kan máa halẹ̀ mọ́ pé tá a bí ọ̀dà wọ́n ló gbé wọlé fún. nígbà tó wá rí bá wọ́n tẹ̀lé sá lọ bí ọ̀sẹ̀ kan kọ́ mọ́ wálé mọ́. bọ̀t sísá lọ bí ọ̀sẹ̀ kan náà ó tún dìpẹ́ǹdì lórí sọ láwọn ọ̀rẹ́ tó lè máa wọn. àbí orí sì ni wọn àtọwọ́ ti pọ̀ ọ̀rọ̀ rẹ náà gàárì àtẹ̀wà tó náà ń jẹ ẹ̀tún jọ ń ṣe àrẹ̀ tí kò ní sọ fún ọ pé you better go back to your own house kí ni wàhálà á ó yẹ kó fẹ́rẹ̀ sílé tí wàá tún di pé ẹ̀ ń sá fún. <laughs> lára àgbọn bẹ àfikún lọ sànù. èyí ti lé lọ́gbọ̀ tẹ́ẹ̀ ó fẹsẹ̀ kan yóò pèsè ẹ̀fẹ́ lọ lé àwọn tẹ́lifíọ́mù ọ̀bẹ̀rẹ̀ pé sálẹ̀ jù nínú. tí àbílẹ̀ iná ilẹ̀ iná ń gbé ni ó ẹ má bẹ̀rẹ̀ rẹ̀ sáà ti má gbé ọtí gbogbo àwọn nǹkan ara wọn wa nípa sálé náà ó dìpẹ́ǹtì oníbi tó lè sá lọ tí ìbá ìtàn bá ló onílé ńbì kan àbó ti kan ẹ̀hán tó lè máa ẹ̀zẹ̀mìnáhù tọ́ ìrọ̀hù fi ọ̀nàkẹ́ gbogbo ìyá ti so ìwé iṣẹ́ rẹ̀ máa lọ́rùn kò síbi tó lè sáwọn ọjọ́ gbèǹde bẹ́ẹ̀ làwọn obìnrin rí láyé nígbà tá ti so mọ́ ọlọ́run fi mí lẹ̀ mọ́ pa mí yóò kékeré ni mọ́ pa wa o ẹni tó ó ẹni tí ó pa ni torí ẹ so ìwọ wá sá lọ ọ sá lọ bí kàtàgbà láti inú ìgboro ń bì o ti ba lé bẹ ìmọ̀ ìṣẹ́jú mélòó ni ìdí kàtàǹgbà bàbá ti gbọ́ takalẹ̀ fún mẹ́sẹ̀ méjì òun náà ló dé o torí àwọn olófòfò wà tí wọ́n ti sọ ibi tó wà ní mo sọ pé mo sọ fún ọ so tí n bá sì dé kò sí tàbí ṣùgbọ́n ìjà ni ó gbèdé ẹni tó fẹ́ pọ́ tí ó tún rò pé ìyàwó mi lọ lọ bẹ́ẹ̀ wọ́n fẹ́mi ẹ sálà fẹ́mi ẹni o ẹni tó wá sá fún òtún abọ òun tí ìrìbí sá lọ tó torí ẹ gbólóhùn yẹn tí ìbá ṣe pé wọn náà ọba kan tí ó dà mẹjọ wà nínú tó fi bóbi wù. àbí káwọn ọ̀rẹ́ bá ti débi pé èmi dára mi nǹkan tó dà there is no problem torí wọn kó jẹ tí ẹ bá ti wú ìyẹn ti wú ni ọ̀rọ̀ òun kọ ìyàwó òun lẹ̀ ó ti fàwàdà ẹlẹ́kẹta òun náà ni rọ́jà tọ́ba kó obìnrin lẹ̀ ní kíkọ́ alákọ̀ọ́kọ́ àbí ẹlẹ́kejì irú kíkọ́ ọ̀lẹ̀ yẹn wọ́n ń pè ní ọ̀lẹ́kùn rọ̀jà kíkọ́ obìnrin lẹ̀ táyé sì tún wà fọkùnrin láti dá padà ìrìn kí tó bá obìnrin rẹ ní kíkọ́ alákọ̀ọ́kọ́ ìyàwó rẹ náà sì ni lópin ìgbà tí ọba ti sin oṣù mẹ́ta parí ìmọ̀ islam sọ pé inú ilé rẹ̀ ni ó ti ṣe òun náà tí o bá rí pé nǹkan bá ń ṣe lọ́pọlọ tí wàá pé rúkú ti fẹ́ sínú ọpọlọ rẹ̀ ó yẹ kó wọn máa ronú pé aburú ṣe mí tí mo bá ti lè parí nǹkan oṣù mẹ́ta yìí mo ti lọ mo ti lọ́nu ó yẹ kí n wá ọ̀nà láti ṣàtúnṣe pẹ̀lú ọkùnrin ìtumọ̀ tọ́lọ̀ fi ní inú ilé ọkùnrin náà ló ti fẹ́ dànù ọkùnrin tí ló bí bí bí tó náà ti kọ obìnrin lẹ́rẹ̀ náà máa ń rí pàápàá jùlọ lẹ́nu máa ti ń tí ń rí lọ́ọ̀kan yóò tara yín dànù. so pọ̀lọpọ̀ kó tó rí àwọn fẹ́ ah, ó sì wàhálà tí wọ́n ti wá wọlé tẹ́lẹ̀ sí ọmọ lọ́mọ pé orí rẹ orí rẹ dàrú ọmọ pé kò lẹ́kọ̀ọ́ fá ọkàn ń jálé bẹ́ẹ̀ lù. tó kíkọ́ alákọ̀ọ́kọ́ tó bá tilẹ̀ jọ parí nǹkan oṣù mẹ́ta tiẹ̀ bọ̀ tiẹ̀ náà bá. tó lábẹ́ òfin ọlọ́run tó o bá ti sọ pé òun dá ọ padà kò lọ́sàn. lórí ìgbà onígbà tí wọ́n sọ pẹ̀lú bàbá mi bàbá rẹ̀ kọ̀ tó o bá tilẹ̀ sọ nípa ọjà padà ó ti parí ó ti padà ó ti padà náà tọ̀ ẹ mọ̀ pé ìbínú burúkú iná mi máa bí òun kọ̀ ọ́ lẹ̀. nítòbìnrin ọ̀wà àsè lẹ́yìn tá kọ̀ ọ́ lẹ̀ tó ń ṣe àrídàún tọkọ ó tún fi wá sinú sọ́dọ̀ sọ́pọ̀ ń dá padà òun náà múra dáadáa nítorí kọ́pọ̀lọpọ̀ obìnrin kọ́ pàdánù lé ọkọ nù. tó ń bá kagídí hárí tí ń sọ pé kí ni òun ní bẹ́ẹ̀ nìkan sóbìnrin máa bẹ ọkùnrin. abọ́kùnrin máa bèbè mọ́ ń bí lónìí. torí eh, tẹminọ́lọ́jì yẹn ọ̀pọ̀ lẹ́nu àwọn obìnrin tí obìnrin ní máa bí ọkùnrin abọ́kùnrin ní máa bí obìnrin ẹ bá ń dáhùn. àwọn lọ́yẹ̀ kí wọ́n bọ̀ ok ọkọ̀ yẹn káyọ̀ bọ̀ wọ́n. Ah. àwọn alájọ̀dọ̀ ra wa ni àlàyé ń bọ̀ ń ọkùnrin máa bẹ obìnrin kó tó róbìnrin fẹ́ obìnrin lọ́gbọ́dọ̀ máa bẹ ọkùnrin lẹ́yìn ìgbà tọkùnrin ti fẹ́ mo rò pé yíwa àwọn náà mà ní ilé ìdáni tó fẹ́ fẹ́ tọkàn ara wọ jí àwọn ọlọ́wọ́ tó lò sí má ọ̀fẹ́ yẹn bàbá lè má mú lọ bẹ̀bẹ̀ bí bá kùn má ṣe báyìí wọ́n dojú tu mi àmọ́ ti dájọ́ wà o bí ká sọ pé tún la ìyàwó kan sọ fọkùnrin pé mo fẹ́ rí ọ ni títí títí ló wá nítọ̀ mọ́ ọ̀rọ̀ kò sí lọ́wọ́ ọ̀rọ̀ òun sí o àkọọ́lẹ̀ sì ju gbogbo nǹkan lọ o ah, ti wá kọ́ ya o kí ló dé ẹlẹ́dẹ̀ púpọ̀ ọ̀fẹ́ máa nì. ṣé tí ọ̀gbọ́n bàbá mi lọ yáwó rà ìníkàwọ̀ ni àbí tí ìlú màálù orí màálù táwọn ìyá mi ti lọ

a ah, wọ́n máa ṣe pẹ́pẹ́ fúrú fọ́kùn o. pàápàá jùlọ ẹ pé tí ẹ̀yin bá ti fẹ́yàwó ẹ̀yin lẹ́ da màá bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́ da ẹ lọ ra ń jẹ ẹ lọ ra gbá ẹ lọ ra owó ẹ lọ sí gbogbo wàhálà yẹn ìwọ́n àti tí ọ̀rọ̀ máa ṣẹ̀ṣẹ̀ ìdí táwọn yẹn fi ń tọ́ọ̀n máa ń sẹ́sì wọn wọ́n lọ́ mọ̀ pé tòmátò ti wọ́n torí pé àwọn ayéṣe tòmá kọ́ yorùbá da gbogbo ẹ̀ náà mọ́ ara wọ́ torí pé màálù ọ̀rá yìí kọjá mọ́ wọn lọ sí ẹ̀rẹ̀ ni ẹ̀rà tòmátò máa pé ti jẹ́ kò burú òkú ni òkú náà á máa máa tó bá ń lọ ránṣẹ́ sí lórí ọ̀dàmà tó torí ẹ̀ ní ìsọkúnwá pọ̀ tálọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ o ọkọ gidi o tó bá di back to sender wàá dára ẹ̀ mà láwọn ọ̀pọ̀ ìwúwo fúyẹ́ bàjẹ́ tó nítorí dèrè yìí báyìí àwọn obìnrin tó kagidi harí ìta ni ká máa bẹ̀ ó ń tàka sórí bí yorùbá kò yí bọ́ọ̀ ó tún padà ta sójú tó fi rí tó fi dáadáa ọkùnrin láti lè máa kó òní bẹ́ta ni kájọ máa kajọm kájọ máa so nǹkan fẹ́ ti lọ nǹkan fẹ́ ti lọ ó kù gẹ́ngẹ́rẹ́ wà náà bá ti dé lọ kàlàs obìnrin àmì tí wọ́n àyè sì tó wà pé wọ́n lè re-establish marriage kọ́kọ́ tó fẹ́ tó bá wọ ọkọ tó fẹ́ àmọ́ wọ́n tún wá tún sọ̀dá àkìsàn wọ́n tẹ̀sẹ̀ lọ tún fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ ṣé ẹ̀yin ó sì rí mẹ́rin tẹ̀ ti rí àwọn ìwà burúkú àwọn àwọn àwàkàn tí ò tiẹ̀ bá làákà yìí mu.

títí tí òkú kọ́kọ́ kú wọ́n jọ wà ara wọn ni tí ìwà ti pé wọ́n bá sẹnu gbóró sọtẹ́ nìkan ọ̀pọ̀lọpọ̀ aráyè mọ̀ wípé obìnrin ti gba kíkọ́ ọlẹ́ méjì lọ́dọ̀ ọkọ. nǹkan ó sì nǹkan tí wọn rí rí rí. ṣùgbọ́n ó ti mọ ẹni bọ̀ etu ti wá ọkọ o ti wá dé lẹ́bù tó yẹ pé o ò tún lè padà abẹ́ ìmọ̀láyé yìí àfikọ́ kọ́kọ́ lọ́kọ mi ọkùnrin sì sọ pé a ah, kò ríra kọjá àbí káfù tí ń gbogbo ilé ìbá ṣẹlẹ̀ ló tó gbọ́n ni ẹ̀yìn lọ́gbọ́n ti wá kò sí wá láti wájú nígbà gbogbo nǹkan á dàrú wá ní wọn ṣẹ̀gbọ́n ọgbọ́n yẹn wúlò máa ń bì ó lè wúlò ń bò mí àmọ́ kò wúlò máa ń bì tọkùnrin pé òun dá a padà nínú obìnrin bá ń dùn lọ́wọ́ màmá ń sáwàdà ni dákì ní padà ó tó bẹ́ẹ̀ ó ti bá padà ó ti bá padà náà nù. nítorí pé ìyẹn kì í fi ọjà tó sọ pé pé mi kò pé mi tó o bá ti sọ ó ti sọ náà nù. ìsìláàmù ọ̀gbà kí wọ́n á máa fa àwọn èèyàn ráàlì kí wọ́n máa tẹ́ wọn torí pé wọ́n bá jọ́pin ó sì pọ̀ dá padà inú rẹ̀ ti ń dùn wọn lọ bá ọgún yẹn wọn lọ bá ti gbogbo ẹ láti fi dùnnú rẹ hàn ó gbé yẹn kalẹ̀ ó sì jẹun yó àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n wá nítọ̀ bàbá alágbájá ẹ̀ wọlé káwọn sùn ní lọ́wọ́ ní sùn pẹ̀lú ta àbẹ́rẹ́ tí mo lọ rò pé mo mí ni mi mí ni o. so bó tẹ̀ jẹ́ pé mo dúpẹ́ pé ogún yẹn but tí mo fẹ́ kó yẹ. <laughs> tí ẹ bá ṣe bẹ́ẹ̀ bá ọ̀rọ̀ gidi nù torí ẹ̀sìn Islam sọ wípé kò sí àwòdà tó bá ti sọpọ̀ dápadà dápadà náà ni. àti mi sìn tó fi wájú pé kọ̀ọ̀bà níjọ́ ni wọ́n fẹ́ máa pò fún. tó nítorí di eléyìí ọlọ́ni wọn lẹ tẹ́ńtọ́ wọlé fọ́ọ̀bù lọ́dọ̀ yìí lọ́kùn. ẹ má gbàgbé dáadáa àjùlọ tó lọ́ọ̀tì nípa ṣẹlẹ̀ láàrin. a lè rí màláìkà fẹ́ àwọn náà lè jẹ́ màláìkà fẹ́ ni tí a bá fẹ́. so a kàn máa mánéjì ara wa náà ni títí tá a fi kú ẹ rántí nǹkan kan pé nínú nǹkan púpọ̀ bàbá àti màmá wa mánéjì wa ni tó bá pé bẹ́ẹ̀ gbogbo wàhálà tẹ fáwọn bàbá yìí ẹ mọ wàhálà tẹ fáwọn ìyá yín yìí. tòbórí pé ọ̀rọ̀ náà lẹ́wà tó fi tẹ̀yìn náà fi ń dòmìnira bọ báyìí tontu mo gbàgbà tó nà nìkan bá pe mọ́mì rẹ pé mọ́mì kìrìkà ti ń ṣẹlẹ̀ ntí mo fi àpótí ẹ̀ ní kìrìkà pé ah abba ibrahim ò tí ìgbà ti sùn ó sì wàá ní three hundred level ó tí ìgbà. wọ́n mọ̀ wípé ǹtí ìgbà ó tí ìgbà rẹ̀ ó táwọn òbí rẹ̀ bá mọ́nẹ́jì abà tí wọ́n bá wa sókun ẹni tó bí wa tí ò lè sọ wá nínú o. ṣùgbọ́n àwọn àlòbí ń tà fẹ́ kìí sọmọ wa tó a fẹ́ kíkẹ́ kájọ máa gbé pẹ̀lú ìfẹ́ òun náà ní àwọn dífẹ́tì rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe ní tiẹ̀ ẹ rí i pé tóbi làwọn rí rí tara ara o rí tara ara ọ̀la yìí sangada sangada bó tiẹ̀. torí dèrè yìí gẹ́gẹ́ bí ẹnu nì ẹnu ìyàwó ẹgbẹ́ irun ṣùgbọ́n ẹnu àwọn ọkùnrin ẹnu màláìkà náà bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ọkùnrin mi gbọ́ pé ọkùnrin gbọ́dọ̀ jókòó tì ẹnu rẹ̀ ọmọ bìtì ni èyí ni rẹ̀ sì ọkàn rí nǹkan kan tí ń pùfẹ́ ni tí ń pùfẹ́ backward backward backward ó ti tókù lẹ́jọ́ rẹ̀ lọ́wọ́ àti pé ohun tí ń bọ́ sí ìkọ̀gùn lọ́hùn. where is Mr. Kinga náà mo feel pé kí n wà ń bì because atẹ́gùn wà ń bì atẹ́gùn rọ o mo ń sáfẹ́ lọ ẹtí ọ̀rùn. ìyàwó wọn kọ́ rẹ táwọn ọkùnrin ń sá fún un tí wọ́n bá ń gbé bọ̀ tíyàwó rẹ bá a kí ló ṣe ṣé kìí ṣe pé rẹ̀ dàrú ó sì máa ẹnu rẹ̀ unbearable. tó bá yẹ pé mo obìnrin bá ń rìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọkùnrin bá ó ti fọnú tó jò ẹ sì fẹ́ máa skul àwọn ọkùnrin rẹ àbòsí wọn ti pọ̀ jù àbòsí wọn ti pọ̀ jù àbòsí wọn ti pọ̀ jù. ilé tí ìwọ tí àwọn ń bí àfọ wàhálà ìyàwó bọ lábúlá kò ní fẹ́ sọ pé mo rọrùn tó yẹ máa kó jẹ náà nípa alhamdulilayi tó ń kọ tó ń tẹ kọ àyè ìjọ tí ìwọ bá wá rí i pé ẹnu fi èké sí kan wọn náà lọ bí kí ní nǹkan náà ẹnu wọn bá kí wọn gbogbo ìlànà báyẹn. àwọn ìfẹ́ àwọn òsì ma àwọn òsì láfaradà àwọn obìnrin nífẹ̀ẹ́ jù wá lọ àtàwọn tó yẹ hànà àwọn obìnrin láfaradà jù wá lọ àtàwọn tó rí wọn pé àwọn obìnrin wọn ní àfojúsùn ìkùnwó nǹkan jù lọ àtàwọn nínú wọn tó rí wọn dàrú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin express tó ni tó fi jẹ́ pé kọ́yọ́ kó rí bẹ́ẹ̀ kó rí káwọn náà jẹ́ pé aláfaradà alámùmára aláfojúwòsàn nìkan káwọn ti pé ìbànújẹ́ tó gbogbo ìbànújẹ́ lọ iná ẹ̀ ni máa lọ obìnrin náà lè jẹ́ wéèrè gan onímọ̀ ó dìgbà àyọ̀ ah, mọ̀ pé káì òun ti bá wèrè òun débi tó lánà. torí ẹ̀ a kìí fi fọ̀dà fífẹ́ ìyàwó kíkọ̀ ìyàwó dídá ìyàwó padà nígbà mẹ́ta yẹ jáde mú dáadáa àyè fi ṣàwàdà nù gbèsè ayé yìí tẹ bá fi ṣàwàdà ó dò tọmọ yín lọ òótọ́ rẹ̀ ó tọ́ nù àwàdà rẹ̀ ó tọ́ nù òfin ọlọ́run ọba nù. àdìsí tó tẹ̀lé yìí òun náà kò yàtọ̀ sí pé nǹkan mẹ́ta àìsí ṣeré wọ́n dárúkọ kíkọ obìnrin náà fífẹ́ rà o àti bíbọ́kùn òórùn ọrú ṣùgbọ́n ọ̀nà tẹ́gbà wá igbá wa ọ̀lẹ́ ànídìí láti sọ̀rọ̀ kankan lórí ẹ̀ torí pé ètò síwájú tó fẹsẹ̀ rin lẹ̀ wọ́n bá tiẹ̀ ọ̀rọ̀ kan náà là bá sọ lórí ẹ̀ òun sì ti síwájú. lẹ́yìn rẹ̀ ni hadith Abu Hurairah radiyallahu anhu lòun náà tún wá pé inna Allaha tajawaza an ummati ma haddathat bihi anfusaha ma lam ta'mal aw takallam muttafaqun alayhi al-imam al-Bukhari. àti muslim àwọn ni wọ́n gbé jáde. ga lásìkò sinmi sọ́ọ̀sì ibn hajar ni mo ní báàbù yìí bẹ́ẹ̀ gbogbo àdìsí anabi sallallahu alaihi wasallam yòókù náà nìjọ ga ẹgbọ́n ti sọ anabi sallallahu alaihi ni ọlọ́run ti ṣe àmójúkúrò fún àwọn mi nípa gbogbo ń ẹ̀mí wọn sọ. So. ìyẹn mọ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àfẹ́fẹ́ táàrún jáde wọ́n ń sàmójúkúrò fún yín lórí ẹ̀kọ́ ní fi bí yóò padà tí àbá ti fi wà tí àbá ti fi fún wa wò àbí ẹ sọ lọ́rọ̀ jáde adéfi kẹsàn ilẹ̀ gidi alimami Bukhari àti Muslim ló gbé jáde ọ̀pọ̀ ẹ̀yìn mẹ́rin. ìyẹn ya yóò máa fi ọkàn kọ ìyàwó rẹ̀ látàrí nǹkan tó rí àbí nǹkan bá gbọ́ àbí tí àwọn bá sọ ó lè ti kọ́ ọ̀rọ̀ kan rẹ̀ náà ìgbà. ó máa ń abẹ́lé ọlọ́run sàmójúkúrò tí wọ́n gbogbo ọlọ́run ó fi bí wá ìyàwó kan ò ní ṣe kò ní ṣe kan lọ́dọ̀ ọkọ àìmọye kíkọ́ ọlẹ̀ àìmọye kíkọ́ ọlẹ̀ lè fẹ́ sọ́dọ̀ ẹgbẹ̀gìrì kọjá pé fomi já ẹni tí ń ṣe tí ó dùn ẹ̀rọ kọ́ dáràn ó dáràn bóbi sì ṣe ń tọkọ ń ṣe èkó lónìí gbogbo ọkà tó bá kọ sáde mùrù wọn jẹ tẹ ọmọkèlè alákọ̀ọ́kọ́ wọ́n sì ní òkèlè àkọ́kọ́ ìrora rẹ ọbẹ̀ tí a bá rà rẹ ọbẹ̀ wọ́n bu wájú bu ẹ tó tù bọ́ọ̀lù òní kankan mú jáde wọ́n gbẹ rádaràdà wà lófin tó obì bá bẹ̀rẹ̀ sí bíbí ọ̀sìkèsì kiri kan ó sì ti sọ lórí ọkà rẹ̀ tó akúkú fẹ́ràn jẹ̀gbọ́n lọ. ọkọ sọ pé òun kọ ọ lẹ nínú ẹ̀mí rẹ̀ tó bá jẹ́ pé níta wí náà mi lọ́lọ́run fi bí wa a lè rà lè jẹun náà wò lillahi máa fi sẹ́mà wá àti wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n yín tó bẹ́ẹ̀ wọn máa fi tó bùkún wọ́n anfusakum aw tukhfuhu yuhasibukum bihillah wa yaghfiru liman yasha wa yu'adhibu man yasha wallahu ala ṣe é qadir. tọ́lá wọn bá ní gbogbo ti ń bẹ nínú sánmà méjèèjì àti tí ẹ bá gbé ti ń bẹ náà ní yín hàn gbé pamọ́ gbogbo ìlọ́lọ́wọ́ bó ṣèṣirò fún lórí à àwọn sábà ní àníwá ọlọ́run máa ń tí kálukú ń fẹ̀mí sọ. kódà sọ́nà ẹnìkan agbé mọ́tò agbolo agolo tí wọ́n gbé sórí ọmọ ẹnké ọkàn wa gbé kọjá àwọn dúró létí ọ̀nà ọ̀hún wá góńgóró àbọ̀ òun wá kóró pé àbọ̀ òun wá márúwá lóye bọ́lá west kọ́ gún ọ̀kadà wọ́n bá dé ń bọ̀ ọ̀rọ̀ wa kàn ọkàn gbé mọ́tò kan kọjá níbí ìbálò mẹ́wàá máa fọ lẹ́nu pé wọ́n lọ́ọ̀ bàbá débẹ̀ ní ẹni tí ń gun mọ́tò tó dàbí bàálù ìkéferì ni èmi ní ìsìn mọ́ṣáláṣí ni tí ń bọ̀ gbogbo sọlọ́wọ́tò hams ó ní kò sí kẹtọ́ bọ́ mọ́ ọ lọ ẹ̀yin lè má lù yóò ti ṣe ọlọ́ kẹ̀kẹ́ yà fẹsẹ̀ wà dán ó fún mi. wàláhi ọlọ́run máa ń ti kálukú ń fẹ̀mí rẹ̀ sọ. torí ẹ̀yin máa ń lòdì náà kọ́yìn rahmanullah ó ní sẹ́sì èèyàn lọ bọ́ lọ́wọ́ pé ń fi ẹ̀sìn kan náà gba ọkàn rẹ̀. àfẹnutọ́lọ́ ń bá sàmì wọ́n tún á pín ìyàn sí ìyàn kẹ́ni. ẹ̀mọ iye tó ń bẹ́ orí rẹ̀ dànù pẹ̀lú ọkọ rẹ̀ ẹ̀mọ iye tó ń sépè fún tó sì wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́jọ́ rẹ̀ bí ah, ah, wọ́n ti máa rí ọjọ́ kan mi sígbà èrò tí ń fún ọ ní èpè burúkú. gbogbo ń tọ́wà lẹ́nu rẹ̀ tó lè máa fẹ́ fi bí ọ̀dàdà tó fi wà torí ọ̀dọ́ náà máa ní gbàtà ọ̀sán ni gẹ́síkíá tẹ̀mí wọ́n sàmójúkúrò ìyá làná mi wá sọ fún wa pé ọlọ́run ti ṣe àmójúkúrò fáàlùmọ́ mi nípa gbogbo nǹkan bá sọ fẹ́mi wọn tó jẹ́ màánú kò sí wàhálà àmọ́ tó bá ti fi ṣèwà hù wàhálà bẹ̀rẹ̀ àwọn sọ́jà ní lọ́rọ̀ kò sí bó ti lè kó jẹ mọ́ níbi kíkọ obìnrin lẹ́tà tí wàá mú ọ rẹ̀ ó túmọ̀ sí pé ọ̀pọ̀ ẹ̀mí ènìyàn ló máa ń tàbí kọ́yàwó ẹ̀mí lásán ló fi kọ́ ọ̀hún kọ̀ yọ́pọ̀ níyàwó rẹ̀ láti má wù jáde o tọba ti wù jáde o ti forí gbé jombo bá because tó bá ti jáde kò sí kó jẹ mọ́ ẹnìkan bẹ ẹ ọmọ kéwù tí yóò lé jù títí máa sẹ́sẹ̀ fúru láàdọ́rin kókó ní kókó nǹkankan bẹ́ẹ̀ tí ó ṣe gbẹ. bóyá ìyẹn bá ti gbọ́ ti bọ́ lẹ́yìn òfin ọlọ́run bá nìyẹn sì máa pọ̀ pọ̀lọpọ̀ wọn ò níbẹ̀rù ọlọ́run ohun tó ti kọ ọ́ tó gbà mẹ́wàá wà tó náà sì mà tó sì jọ ń gbé. bí o bá gán ọmọ sọ pé kí ni kí ni bẹ́ẹ̀ ẹ sáńtà fúru láìjà torí di eléyìí nítorí fàtí àfi mú wa nù nítorí sẹ́mi sọ tí ẹ bá ti fi hùwà ní ìsìnká sọ pé pé wọ́n yọ ọkùnmọ̀ sí gbogbo gíláàsì àwọn ìdò mọ́ṣáláṣí pọ̀ wọ́n fọ̀. kọ̀ọ̀kọ̀ fún gíláàsì sọ́ọ̀tì máa wọ̀ àwọn ẹ̀rí nǹkan bọ̀ kọ̀ fún gíláàsì yàrá tiẹ̀ kọ̀ pé wíwá níbi ìwádìí kọ̀ pa kọ̀ fọ́ o tí mọ́ṣáláṣí wá sọ. kí ṣètọ́ ni wọ́n ti fi lọ ẹ̀rọ mi ọ̀dà wọ́n wá ní. bí ìjọba fi sanálísì lórí káì ṣètọ́ ni ti bí kò wọ́n mú àwọn gíláàsì kọ́ àgọ́ ní fiọ́lẹ̀. so wọ́n á mọ̀ sọ sẹ́nu káwọn ọ̀mọ́ ọlọ́dà rẹ̀ lókè ìjà tí ó ti ṣe kiri níta wá rẹ́rìn kan tí wọ́n ti ń náà wọ àbára ah, gíláàsì fẹ́ jábọ̀ lọ́fẹ́ tó ṣe. àlẹ́ ẹ̀kọ́ ni ọkọ̀ ọ̀rọ̀ ọmọ ni gbogbo ẹ̀ bá dá àwa kí ló sọ ọ̀gá mi. sẹ́nu kí tó bá ti ṣe ọ̀ràn ni. àmọ́ ń tó tó rò ọmọ tó ọlọ́run sàmójú fún wa torí ìkẹtọ́lọ̀ ní lórí wa ni torí pé kọ̀ amásọ̀lọ̀ wallahu alimun bi ọlọ́run máa ń ti bẹ ní báyà kalu lè gbé pamọ́ ọlọ́run yẹn dà wá gbé pamọ́ sí náà ló wà máa rò ó. torí di eléyìí ọlọ́run á nítorí ká lè láǹfààní àti wà lìjánà ọlọ́run dàkú mọ́sá lìjánà lè wọ̀ wá ọlọ́run iṣẹ́ tá a ṣe táàfì sórí rẹ ni kò fi ọ́ fi kún bẹ́ẹ̀rẹ̀ eléyìí tá a ṣe táàfì sórí ibú táàfì dùnmọ́ná ọlọ́run dàkú mọ́jà àmà ọlọ́run dàkú mọ́jà ọ̀nà ọmọ wa ọlọ́run dàkú ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ràn wá lọ́wọ́ lórí ara wa ràn wá lọ́wọ́ lórí ẹ̀mí wa ràn wá lọ́wọ́ lórí ìfẹ́kùfẹ́ ọkàn wa tiwa lẹ́ni tí ó máa ṣe dáadáa àwọn àṣìṣe tá a ti ṣe àmàmà ṣe àmàmà ṣe wọ́n mú wa ṣe wọ́n mú wa kọlu ọlọ́run náà kò forí jìn wá ọlọ́run forí jìn wá ká tó kú ọlọ́run forí jìn wá lẹ́yìn ikú wa ṣàánú wa lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. dandan ni fóbìnrin láti sèkọ́ mọ̀ tí ọba dá sọláàtì kò sí dandan fọkùnrin kò sí dandan fóbìnrin sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní téèyàn bá máa mà tó bá pa súnnẹ́tì nínú sọláàtì ọ̀rọ̀ oríṣi méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ onípẹ̀sọ̀ láti rẹ̀ bàjẹ́ nítorí àyè àbúrúkú tó nù tó fi sọ wípé ní ànábì ní ká ṣe wo ní ṣe ọ̀yẹ̀ ká kó sọ láti rẹ̀ ọba jẹ́ so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé sọ láti ọba jẹ́ kò sì sí foríkalẹ̀ kankan tí ó ṣe tó kọ́ máa tọrọ àforíjì náà torí sùjúdù fáwọn lání àní sùjúdù lámùt ìforíkalẹ̀ gbàgbé lání àní foríkalẹ̀ àmọ́ àmàṣe. sọ àforíjì ni ọmọ tọrọ àbọ̀dájú burúkú ọ̀daràn ni torí pé sọ́nà ń kàn rán nàbì tìkọ́tà lè tọ́ba wúwa tí ó a àwọn òbí lẹ́yìn ní ṣètọ́nù rẹ̀ náà àmọ́ obìnrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí a pé tó wọn bá sì kọ́ ọmọ kò sí tó burú ń bẹ̀ pé ìkọ́ máa ń bùkátà ká gbóhùn sókè tí wọ́n sì ń bùkátà ẹni tí ó sì kọ́ kọ́ bọ́ wájú. wọn lóbìnrin ò sì sí nínú àwọn ẹni tí máa gáyà síwájú àbí òye wa ẹni tí wọn bá fẹ́ pèpè fún sọlát tí wọn bá fẹ́ ṣe pàmà wọn lóbìnrin ò sí nínú àwọn ẹni tí gígáyà síwájú yẹ torí ẹ tí wọn bá ṣe pàmà kò sí ní tó ṣe sọlát rà ní sọ fún gẹ́gẹ́ bá a ṣe sọ fọkùnrin yẹn náà. owó ni obìnrin máa ń kọ́ mú lọ lọ. kò sí àtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ọlọ́sìn bá ìṣẹ̀lẹ̀ mùsọ́lù kàmọ̀rọ̀ àìtùmọ́ ní ọ̀sọ́lù àtọkùnrin àti obìnrin náà lọ́ba ó alẹ́ ìta sàlẹ́sà ọ̀nà nìkọ́wọ́ kọ́kọ́ lọ́ọ̀lẹ̀ ṣáájú orúnkún méjèèjì bọ́kùnrin ṣe lè kọ́kọ́ méjèèjì kórókó tó náà fóbìnrin láti fò láàrin yóò bá bá ká tó bá kẹlẹ̀ ìṣègùn ní kìláàsì wa ṣe báwo ló ṣe máa mú yóò kà kún pé rákà tó kọ́kọ́ bá yẹn ni rákà alákọ̀ọ́kọ́ tó ẹlẹ́ẹ̀kejì tó bá pẹ̀lú ìmáàmù lẹ́lẹ́ẹ̀kejì tẹ̀ ọ̀nlẹ́lẹ́kẹta ti ìmáàmù ẹlẹ́ẹ̀kẹta tó ń bá lẹ́lẹ́ẹ̀kẹta tẹ̀ ti tí bá ti tẹ̀ ní ẹlẹ́kẹrin tiẹ̀ síbí ọmọ bó ṣe máa ṣe rákà ẹlẹ́kẹrin kí ni ó ké mbẹ fatia nìkan nàám. rárá bẹ́ẹ̀ sì ṣe pé lèkì wọn wà tó ìmáàmù yóò máa ka kí èèyàn dàkẹ́ fẹ́yìlá kúrò alukóró án fẹ́sítẹ́ni àwòlẹ́hùn wa à ń ṣètò làálẹ́kùn tọ̀sùn. tọ́wá ń kẹ́ ọ̀kọ́ra lẹ tẹ́tí gbọ́ kẹ́ dákẹ́ kẹ́ lè ba ẹni tọ́lọ̀ wọn kẹ́ àwọn ọpẹ́ kàkẹ́ fati àlásán fún tí ìmáàmù bá jẹ́ pé máa ń dákẹ́ jẹ́ lẹ́yìn ìwà ka súrà tán kó tó rò pé ìgbà ẹlẹ̀ yóò kẹ́ fati àyè tọ́tí wọn mọ̀ pé ìmáàmù yìí dákẹ́ kàkà wọ́n ti ka fati àtọ́ ka súrà yóò rò pé bá ti ka fati àtàn ẹ̀yìn sùúrù kẹ́ fati ẹ tètè parí fáyà ń kẹ tẹ́tí gbọ́ tó bá kù nínú tó máa ń ké náà. tọ́ ìgbà kan ní. bàbá tàbí sábà gba àwọn obìnrin níwájú kí wọ́n dákun kí wọ́n dákun kí wọ́n gbà láti máa gbà láti ṣèyàwó kejì kẹta kẹrin nítorí pé gaskiya bí sẹ́bi lè láì ẹ àwọn obìnrin pọ̀ wọ́n sì pọ̀ jọjọ tó ń wọ́kọ̀ tí wọ́n rí àmọ́ irú ẹni tí mò ń fẹ́ ní ti rí yìí náà ni inú ń dé pọ̀pọ̀lọpọ̀ ọ̀dà ń gbò sílé bàbá rẹ̀ kí sì pé ẹ̀lẹ́ni tó fẹ́ fẹ́ ń kìí ṣe pé ẹni tó fẹ̀rù sí táwọn ọmọ wa wọn lọ sí kángára àbí kútú wẹ́ńjì wọ́n wà ń tòsí. àmọ́ ọjọ́ kìí ṣe àwọn òṣìṣẹ́ wọ́n tó fi ń ṣèkẹta wọ́n fẹ́ fi ìfẹ̀kẹ̀ ni. mẹ́ńtálítì tẹ̀tí wá máa lórí pé téèyàn bá di ìyàwó kejì nǹkan sí. téèyàn bá jẹ́ ìyàwó kẹta láti fi téèyàn ya kú rẹ̀ tẹ̀. ìyàwó kẹrin náà lọ ọlọ́run mẹ́tẹ̀ ọlọ́run mẹ́tẹ̀. àbẹ́rẹ́ nǹkan lọ àwọn òròlé ẹ̀sìn tó rí nǹkó báyìí o mo kó bàbá yìí wọ́n jẹ́ bàbá tó fẹ́ràn nàṣíhà so so pé nàṣíhà táwọn fẹ́ ṣe fún yìí ẹ má pé àwọn òrí sọ àwọn wòlíì ni tí n ti sẹ̀ láwùjọ wọ́n ní gbọ́dọ̀ tó sì tún fa ni fùkúfùkú yìí báyìí ẹni tó lọ skul skul yìí ń kó bá wa púpọ̀ torí wọ́n lè sọ pé nígbà tí ó ṣe pé àwọn òde skul rí àti ó sì pé àwọn fi graduate àwọn fi graduate màláìkà ní gbọ́dọ̀ lédè yorùbá àbẹ́ rí nǹkan náà nígbà tí o ti graduate yẹ òun gbọ́dọ̀ jẹ́ pé me and my husband. wọ́n atẹnìkan àjọ máa ṣe ìyàwó àbẹ́ rí nǹkan náà ìyàwó ọkùnrin kan àwọn atẹnìkan àjọ máa ṣe ìpè ọkọ wa ń bọ̀ kàlà. ẹ dákun ẹ dẹ́ díẹ̀ ẹ dẹ́ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gan tẹ̀ ń wí náà nìyí ìyàwó kejì nìyá tiwọn náà lọ́dọ̀ bàbá wọn sàwàlàlà ẹlòmí ìyàwó kẹta nìyá rẹ̀ ẹlòmí ìyàwó kẹrin nìyá rẹ̀ sókè ààrẹ kí ni bẹ́ẹ̀ wọ́n sì ń bí ẹ̀yìn ẹ̀yìn ọmọ dáadáa dáadáa báyìí tó túmọ̀ sí pé ẹni tó wọ́n bá pè nípìn èèyàn bóò fún bá tẹ́lẹ̀ nínú ọ̀nà lọ́fẹ̀ẹ́ bí bá sá fún ìyàwó kan ní ìsìn nílẹ̀ yìí bá lọ kánù ó kan náà ló torí ètò gbogbo ibi tó bá lọ tó bá kọ́ lè tiẹ̀ ni. ókè ẹ̀yin náà fẹ́ sí ìyàwó kejì ẹ fẹ́ sí ìyàwó kẹta ẹ fẹ́ sí ìyàwó kẹrin. ṣé ẹ máa ń pé téèyàn bá jẹ́ ìyàwó tó three four tó bá jẹ́ nọ́mbà one náà yóò gbà wọn jù ní àbí òní gbà wọn. nínú kí ẹ̀yin ó jẹ́ àfẹ́kẹ́ lásìkò kan. àfẹ́ yí lásìkò kan èyí lẹ́nu kọ́dà mù ṣé àfẹ́ kẹ́yìn dáa jù ní àbí àfẹ́ yí tẹnikẹ́ fẹ́ àwọn ilé ilé dáa jù ní àbí àwọn tẹ́ ṣẹ̀fẹ́ ẹ̀yọ́ ọkùnrin náà ní alábòsí ní ilẹ̀ sọ̀rọ̀ torí tọkùnrin náà ti fẹ́ àwọn tuntun nípa àwọn tó ti síwájú tì ní àwọn alábòsí táwọn ò ní bẹ́ẹ̀ wọ ọlọ́ọ̀ so bọ́lá ti ẹjọ́ mùsùlùmí náà ti ń tẹ̀lé òfin ọlọ́run tí ń fún kálukú lọ́jọ́ kọ̀ọ̀kan ẹ rí i pé wọ́n ka ètò ẹsẹ̀ dé òun lọ́wọ́ àsìkò kan wọ́n kà kún ju àwọn ètò ọba lé lọ tó ń bá sílẹ̀ tó bá ti dé ẹ̀rọ wọ́n bá lé ìyàwó mi lọ. ṣé àwọn tó wá wà ní ẹ̀lẹ́ ilé làwọn. òlédè kúkúrú dákú ẹjẹ́ á dín kìràkìtì kàràkìtì ká dín kù. sàkàrì lórí irọ́ kárìkù bọ́lá ẹlẹ́dàá bá ti mọ́kọ wá lọ́gbà fọlọ̀ ọjọ́ ń lọ ọjọ́ irú ègbè òyà lórí fa ewu ìwé lórí ọkùnrin ọyọ lórí obìnrin ta ni ó kà á kó disaster jù obìnrin nísìnyí wọn náà wọlé ọkọ kò tí ì jẹta lọ wọn fẹẹ rí nǹkan tí ń tẹ lẹ́nu ọkọ bá mi is this. nǹkan kí lè rí nǹkan ayé orí rẹ nìkan wà pé a ó ti ṣe pé a orí ilé ìfẹ́ jọrọ fúnfún ọmọ ẹ̀rọ wúlí kí ẹ̀rọ lọ sí ti yọ ti pé. torí àwọn ni kẹ́ ẹ dákun kẹ́ ẹ dákun kẹ́ ẹ dákun kẹ́ ẹ fi fòrò sí ẹni tó bá fẹ́ sẹ́yìn ẹni tó fẹ́ sẹ́yìn wọ́n ní lọ́wọ́ kéèyàn fẹ́ kì í sẹ́ni kéèyàn fẹ́ fẹ́ ẹni tó fẹ́ sẹ́yìn lọ́wọ́ kóbìnrin ọ̀fẹ́ kìí ṣẹni tó bìnrin fẹ́fẹ́ torí ní tó fẹ́fẹ́ wọn oní òmòjútó ọ̀jù òun nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí wọ́n nífẹ̀ẹ́ kìí ṣe dandan kó nífẹ̀ẹ́ rẹ̀ torí di eléyìí ẹni tó bá fẹ́ fẹ́ ẹ má hàn ní ẹnfàsì lórí pé mi ò fẹ́ fẹ́ ìyàwó kejì mi fẹ́ fẹ́ ìyàwó kẹta mi fẹ́ fẹ́ ìyàwó kẹrin àwọn ọmọbìnrin náà wọn lẹ́sìn bàmí o àwọn òbí wọn ni torí pé tó bá mú ẹni tó ti níyàwó lé wá àwọn òbí ò làwọn ò ní fi fún àjàjà tí ìyá rẹ̀ tó bá yẹ kó wọ́n ti fi imú rẹ̀ wọ́n ti fi fún fèrè ní ilé orogún wàhálà tí ìyá rẹ̀ ṣe bọ̀ látàrí ọ̀dọ́ ni wọ́n fẹ́ lọ kó mọ́ òun ò lè gbà kọ́dé tí ò rí wàhálà lọ́kọ yóò ní táwọn ń gbọ́ nípa ilé olórogún ń bà wọ́n lẹ́rù. òdodo náà làwọn náà sọ ma pé mẹńtálítì àwọn èèyàn láwùjọ wa wọn gbọ́ wọn gbọ́ àjọ tí ìyàwó kan ọkọ tí wọn pé kí ọmọ sí dáadáa sọ́kọ ni so dáadáa tí kálukú ní ọmọ promote ọkọ àwọn èèyàn láwùjọ tí wọn gbọ́ wọn gbọ́ lọ bẹ́ẹ̀ ogun ni tún máa rí ogun àwọn obìnrin yẹn kìí sì sọ wọn gbà mí àwọn òbí tí wọn mú a àti àìmọ́lẹ́ ní bẹ́ẹ̀ lórí mi nígbà àwọn obìnrin tó jẹ́ pé wọ́n sọ pé ọkọ̀ kejì ibi tó wọ́n ti jẹ́ àwọn kejì ló fẹ́ lọ. irú wọn náà lọ́wọ́ kò sí àwọn àwọn òbí mi wọ́n ti rí kò sí àwọn tó gbégbà kò sẹ́ni tó ń mú lọ bá wọn. kó náà ti sọ ìlú àlẹ́ tó tí òun bá ti dẹ́kun wọn fi lọ ní lọ́kọ̀ ọlọ́yà síbẹ̀ èyí ẹni tí wọ́n fi kàn máa bọ́ àwọn obìnrin yẹn bẹ́ẹ̀ nítorí pé oníkálukú wọn kọ́nà obìnrin sọ fún mi ipe ọkọ tí òun fẹ́ tó ń bọ̀ ń wá ìnibí tí òun jọ jẹ́ àwọn kẹta ó sì fàwọn rí tómi náà ṣe jẹ́ ọgbà làkà yẹn tí wọ́n wà wà láì kọ́ lọ́kọ̀ọ́kan rí láyé ẹ̀ ó sì níbi tí òun ti lọ sí àwọn kẹta ló ń wá so ọ̀pọ̀lọpọ̀ gbà mí àwọn ọ̀rẹ́ wọ́n tún máa ń lapa lára irú ìgbésẹ̀ tó bèrè náà fẹ́ gbé ọ̀pọ̀lọpọ̀ lóòrè lọ́kọ́ nu wa yóò jẹ́ pé ẹni tó ti níyàwó lé mọ̀ máa wà wọn náà. ẹ láti kálukú pẹ̀lú kádàrà rẹ̀ ni. torí délé ó sì wà lọ́wọ́ àwọn òbí náà àwọn sọ pé àfẹ́ fi ọmọ wa náà fún ẹni tó ti níyàwó lé àwọn náà sì ń fẹ́ ìyàwó léyàwó fẹ́ pálábò fún wa sọ̀kọ́ àná ká bẹ̀rẹ̀ rẹ̀ àwọn bá sì fẹ́ fẹ́ ìyàwó léyàwó àní fẹ́ sí ẹni tó dábì ọ̀ àbẹ́yẹ fẹ́ pé nǹkan ṣe wá àti fún wa ó ní kí ló ṣe tẹ̀ fẹ́ fẹ́ ọ̀hún a nítorí pé abilékọ ọlọ́ ó ti ní àwọn oríṣiríṣi ìròrí lórí wọ́n jẹ́ wá tẹ̀yìn kọ́sì ànábì irú òun ẹ̀ tẹ̀ fẹ́ ọlọ́dún yóò wá sí i onígbogbo àwọn ìyàwó ànábì tó ń sábìlẹ́kọ̀ọ́ yàtọ̀ sí àìsà nìkan sọlá ìtumọ̀ sìkẹ́ ẹjẹ́ káwọn náà ká dọ̀rọ̀ rẹ̀ ẹjẹ́ káwọn náà fún àwọn ọmọ wa ní green light máa sọ pé dandan ọlọ́run lè fi ọ̀dà ṣé ìyá fẹ́ ìyàwó ẹyọ kan ó sì máa fojú rẹ̀ rí bìlísì ẹni sì jẹ́ àwọn kejì irú ìgbádùn tó ń rí lọ́jọ́ ọkọ rẹ̀ ọ̀pọ̀ abúlé yóò bí tọ́jú nìkan lọ́dọ̀ ọkọ̀ kò rí. ọkàdé pé n tó ṣẹlẹ̀ náà ni pé ìwọ́n náà tó fẹ́ fẹ́ àwọn kejì tó fẹ́ fẹ́ àwọn kẹta tó fẹ́ fẹ́ àwọn kẹrin ságbára rẹ̀ kà torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀rọ lásán náà ni ẹ̀rọ lásán ni à ń kú ni à ń kú ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kó nítorí àwọn ẹlẹgbẹ́ mi ti jẹ́ ńlá méjì ọlá àwọn mẹ́ta ọlá àwọn mẹ agbára rẹ ọ̀ka lódodo ọ̀rọ̀ àtọ́kọ̀ ọ̀rọ̀ ní àwọn méjì tó ti fẹ́ sáré láti fáwọn ìyàwó yìí náà wọ́n fẹ́ pa àmọ́ wọ́n á sojú sí ni ní bá ń sáré nígbà tó bá bọ́ máa ń sè kí la ránṣẹ́ palákàrà sí. mo ti sọ́nù dánilẹ́kọ̀ọ́ kan jẹ́ sọ́fìn náà. wọ́n ní obìnrin kan ọkùnrin kan ọjọ́ medical doctor wọ́n ní site kan lórí whatsapp gbogbo àwọn máa ti wà ní gúrúùpù rẹ̀ yẹn ojoojúmọ́ ó máa ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ nípa bá mójútó àlàáfíà wa pé ìmójútó àlàáfíà ju ká máa wá wáwó sàn bá dé. tọ́ ọ wá wọ́n wá sọ fún wọn pé lónìí nítorí fi ṣe wọ́n láǹfààní ni ìpè kan tó ń gbà látọ̀dọ̀ obìnrin kan tòun ní group àmọ́ pè òun àti ni wọ́n sọ pé òun fẹ́ bí lóòrè kankan ni mẹ́díkù wọn sọ pé nítorí pé irú ìbéèrè kí béèrè wò lọ sí ma bí kí ni ń dá mọ́rẹ̀ lábẹ́. wọ́n kà pa fóònù yìí bẹ́ẹ̀ ni bó ti yẹ kẹ́ni tó bá lẹ́sìn ọ̀sẹ̀ nù. nítorí pé àwọn èèyàn púpọ̀ wà ní máa ń dọ́dẹ èèyàn wọ́n fẹ́ pé wá síbi ìbàjẹ́ tí wọ́n lọ máa sojú lẹ̀ wọ́n padà fọ́ra lẹ̀. so àmọ́ tí wọ́n bá ti kájú lẹ̀ ó lè kóra rẹ̀ ró òní fáyín nọ́mbà ó tún pè padà níta kí wọ́n sọ fún sọ. bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àti ọmọ ìbínú kí ó pé òun ń bá yín òun wà ra àbọ̀ wá kínní àmọ́ sọ òun fẹ́ béèrè gẹ́gẹ́ bíi wọ́n á ní kí ni ọ́ wọ́n á ní òun ní nǹkan kan tó òun máa fi òun ni wọ́n ń pọ̀ sí nígbà tó ń bá ti kó bátìrì sí i. so ọ̀dọ́kọ ni ó lò lọ́kọ̀ ọkọ̀ òfojú sí ó sáré lónìí. torí pé àwọn mẹ́ta ló kólé. mo dákun dágbára èèyàn bá kà nǹkan kí ló ń kó obìnrin jọ sí i. àdí wọnú abẹ́ rẹ̀ kò sí yọmọ. ibi tí yọ́sá yẹn dé ó ràn sọ ọ̀rọ̀ yòókù tó wà àwọn èèyàn tó wá wà ń gúrùpù náà bẹ̀rẹ̀ sí àti mẹ́tíkù dọ́kítọ̀ wá sọ pé òun á fọlọ́ bẹ́rù gbà pé ọ̀bẹ̀rù ọlọ́run nítorí sí ẹ̀sẹ̀ mání tó lọ́kọ́ pé ọ̀lọ́kọ́ gan àwọn wọ́n sọ pé kí wọ́n bẹ́ẹ̀ ló ṣe rí. àwọn obìnrin bá wọ pé bí ọba sọ̀rọ̀ ẹ̀rìn ìsọ̀rọ̀ ẹ̀rìn ọ̀rọ̀ kí ni ìsìn yẹn ń wúra yín torí náà lẹ òpó olómi kan náà tí ma à ń fẹ́yàwó ọmọ tó kò tí ì kò tí ì tó bá yẹ pé ó bá lọ fẹ́ àwọn obìnrin míì wàlúwà ìyàwó tó wọ́n sọ pé kí olè fẹ́ràn àwọn méjì jọ kan náà ó yẹ kó lè sílẹ̀ rárá. tó lómi wọn á fẹ́ràn àwọn mẹ́ta ọ̀dọ́mọ fẹ́ràn àwọn mẹ́rin wọ́n ní ilé làwọ̀ ká tó sọmọ ló kọ agbára rẹ̀ ọ̀kàǹkàn wọ́n kà lọ da wọlé tó bá padà ṣẹlẹ̀ pé ìyàwó yìí lọ sí ìsìnlẹ́mọ̀ ọ̀la ọgbọ́n nínú ìwé Yorùbá kan ìtumọ̀ rẹ̀ ni pé àgbàlagbà tó bá lọ fẹ́ ìyàwó arẹwà ìyàwó àdúgbò lọ fẹ́ ó fẹ́ ìyàwó àdúgbò ni nítorí pé bó ti fẹ́ àgbàlagbà ni wọn obìnrin tó wá jẹ́ nípa rẹwà so àkọ́kọ́ bó bá kéré sí ọlọ́jọ́ ìjọjọ́ ó lè má lè gbọ́ bùkátà rẹ̀ bí ṣe kọ́ gbọ́ bùkátà rẹ̀ ó ti wá rẹwà ó ti pé gbogbo ará àdúgbò pé kí wọ́n wálé ó ti fi ní fún gbogbo ará àdúgbò kí ọ máa ọba sùn tó ó àrọ̀ ọba wọlé ntagbára rẹ̀ ọ̀ká mẹ́rin jọ ó sì máa wá pé ìtọ́ rẹwà jù wọ fẹ́fẹ́ sì ní nǹkan kan tó lè fi gbọ́ àti ìdílé ti bá dùn kí ni burúkú yìí àbúrò burúkú bọ̀wọ́ ẹja kíì sára o gẹ́gẹ́ bá ṣe ní ká ṣe mọ̀ sí àfọ́bìn ẹni tí agbára rẹ̀ ọba ká àti fẹ́yàwó méjì kọ́ má dá mọ́ra rẹ̀ ẹni tó bá rí pàgbára òun ká nǹkan dá mọ́ra rẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ tí ń fẹ́yàwó ẹyọ kọ̀ọ̀kan wọn ò tí ì lè sojúṣe ìyá burúkú wọn fi ń jẹ àwọn ọmọ ọlọ́mọ ẹ máa wá wòran ṣẹlẹ̀ àkẹ́fí máa ń tí lọ láyé yìí gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yìí ẹ̀rí pé fi tìfẹ́ tẹ ẹ̀rọ ni wọ́n wòran ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ìyàwó kan ló ní kò lè bọ́ ìyàwó ní bọ̀ àtọ́mà ìyàwó ní sanwó-ilé ní àkùnfẹ́rù rẹ̀ náà ìyàwó kan ìgbà tí ọkọ ń bọ́kọ ń gbé sọ́kọ lẹ́nu ń sanwó ń láwọn mọ́síkò ọkọ tí wọ́n á lò rẹ lómi tí gbogbo fi gọ̀ wọ́n wá sọ pé ilé tíyàwó gbà wọ́n ìgbà ni wọ́n tún níyàwó tuntun wá wá sọ pé òun ní kí ẹ má ẹ̀yin lóbìnrin wò ó àmọ́ tí bá ti fẹ́ báyìí ẹ máa gbogbo wa ẹ ẹ máa bọ́ wa. tọrọ ọmọ skul ó wá ní ẹ dákun ṣé èèyàn ló ní ìyàwó mi yà ó kókó pé gbọ́ kókó bí ìtọ́lá sẹ́yìn rí lè ní wọ́n ọ̀daràn burúkú èèyàn rádára àdàmọ̀ dátidátì. torí pé ilé olóòrè olóòrè pé obìnrin pọ̀ ẹ ṣé ń wo àwọn dàda ń dídí wọn ni wọ́n máa fẹ́ wọn tó fi ọmọ ọlọ́mọ fún yà. Bàtà ń máa ṣe ẹ̀ náà ẹ̀yin ọmọ pé ìyẹn yàtọ̀ sí búrẹ́dì tó bá ra búrẹ́dì lè fi torí pé ti kan kí ló fi ọjà padà ní ó lè fọ́ fọ́gbọ́n wọn nígbà àgbà tẹ̀lé wúlẹ̀ pété kí ló rẹ̀ rárá sẹ́yìn fún ní ìsìn ọmọ ọlọ́mọ tí wọ́n bá ti dó lójú gbogbo ojú dìsbájì rẹ̀ ṣé wọ́n dàbí ká tó wá lọ rí lébẹ́lì rẹ̀ ó ṣe nítorí ẹ̀ ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká gbé àwọn obìnrin náà sípò àwọn àbúrò wa ipò àwọn àǹtí wa ipò àwọn màmá wa ipò àwọn ọmọ wa irun táwọn fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn dáadáa ní káwọn náà máa fi lọ̀ wọ́n wọ́n fẹ́ ìyàwó jọ ló kọ pé mo ti níyàwó méjì lásán nígbà tí agbára ti ọ̀ka o lè máa wọ ẹnìkan lọ́rọ̀ rẹ pọ̀ ní fẹ́ o lè dẹ́kọ̀ agbára rẹ ká so agbára tiẹ̀ lè má ka o lè lówó jùlọ gan wà báyìí àwọn kì í ṣe wọn nìkan náà nìkan pa ṣé wọn ká kí ọdún ọdún nìkan pa pọ̀ ṣé agbára rẹ ọ̀ka wọn ní fẹ́ bó ti ma kì í tẹ́ olùmọ̀mí àwọn méjìlá yìí àwọn rẹ̀ pọ̀ lálùjáná inṣàlá bí sòkòtò rẹ̀ kò le kò sẹ́ tó fi àlùjáná ìyàwó pọ̀ lálùjáná bọ́ọ̀ fẹ́ bọ́ọ̀ kọ̀ ìyàwó pọ̀ àlùjáná ọlọ́run dà kò sí wa lọ́mọ àlùjáná kò túmọ̀ sí kúrúmi náà máa retí pé àlùjáná ni mo ti fẹ́ lọ lọ́kọ̀ o ó tètè ń kọ́ ní ayé ni o. ها نكون سبحانك اللهم وبحمدك نسأل أن لا إله إلا أنت أستغفرك الله أكبر الله